السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم eléyìí ni ètò atawhid èyí tí àwọn jama masasi fatima ní òpó màálù ní ìlú Ìlọrin tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abiola ọba ọba tí ọlá rẹ̀ ga jùlọ mọ́sàbá wa san ní ẹ̀san dáadáa èyí tí a fẹ́ gbéyẹ̀wò lónìí òun náà ni ṣurutu qabulul ibada àwọn májẹ̀mú tọ́wọ́n fi máa ń gba ìjọsìn lọ́wọ́ ẹ̀dá kí náà pè ní ìjọsìn òun ni àwọn nǹkan tí a dà níyàn pé a fẹ́ fi sin ọlọ́run ọba àwọn nǹkan tí wọ́n pé à ń wá ládá ní orí ẹ̀ òun náà ló ń pè ní ìjọsìn májẹ̀mú ọba tí ó fi gbà lọ́wọ́ wa májẹ̀mú méjì náà ni májẹ̀mú méjì ó sì ṣe pàtàkì a rí májẹ̀mú méjèèjì a ṣe gbogbo ike ìjọsìn tá a bá ṣe tá a bá ṣàfẹ́kù kan nínú àwọn májẹ̀mú méjì irú ìjọsìn bẹ́ẹ̀ ọba ò ní gbà lọ́wọ́ o. òun la fi ń pè láfi pè ní ṣùrùt àwọn májẹ̀mú tọ́lọ̀ fi ń gba iṣẹ́ tàbáníká sàlàyé nípa nǹkan tá à ń pè ní májẹ̀mú òun ni nǹkan tó já sí pé tá a bá ti ṣàfẹ́kù rẹ̀ níbi nǹkan kan a ṣàfẹ́kù tá à ń wá wọn nǹkan tá à ń wá wọn ní lọ́wọ́ lápèjúwe ẹni tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga wọ́n sọ fún pé tó fẹ́ wọlé ẹ̀kọ́ yìí àkọ́kọ́ ọgbọ́dọ̀ jọmọ ìlú báyìí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ jọmọ nàìjíríà lápèjúwe ó sì gbọ́dọ̀ ní kírẹ́dìtì márùn-ún nínú kírẹ́dìtì márùn-ún yìí méjì inú ẹ̀ ìṣirò àti èdè gẹ̀ẹ́sì ó gbọ́dọ̀ wà ń bẹ̀ so eléyìí là má jẹ̀mú ẹ rí i pé àwọn nǹkan wọ̀nyí tí ò bá pé ẹni òun gbọ́mọ̀ pé sọ́wọ́n sì gbà mí báyìí tá a bá ti ṣàfẹ́kù kan náà àwọn yìí irú ẹni yẹn ànígbà so mọ́jẹ̀mú tá a fẹ́ fi sin ọlọ́run ọba mọ́jẹ̀mú tí ń bẹ ń bi ìjọsìn tá a fẹ́ ṣe tọ́lọ́run fi gbà lọ́wọ́ wa àfi kó pé níbi ìjọsìn tá a fẹ́ ṣe tá a bá ṣàfẹ́kù ẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ ọlọ́run ọba nígbà lọ́wọ́ wa o mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ ó ní alikilas ká ṣe nǹkan yẹn nítorí tọ́lọ́run ọba mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun ni alimutaba káfi nǹkan yẹn káfi kọ́sí anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn mọ́jẹ̀mú méjèèjì tọ́lọ́wọ́n ọba tí ó wò níbi èyíkéyìí iṣẹ́ tá a bá fẹ́ ṣe tá a fẹ́ fi wá ojúde ọlọ́run ọba ká sì ń torí tọ́lọ́run ká sì kó bá ìlànà tànẹ́bà muhammad sallallahu alayhi wa sallam tá a máa ń sọ̀rọ̀ nípa ikhlas ká ṣe nǹkan torí tọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ń sọ inú Al-Qur'an Karim ó ní wa ma umiru illa liya'budullaha mukhlisina laudin olúwa ní àpá wọn láṣẹ kankan ju pé kí wọ́n ṣe ìjọsìn fáwọn ọlọ́run ọba lọ kí wọ́n sì ṣe àfọmọ́ ìjọsìn fẹ́mi ọlọ́run ọba a jẹ́ pé gbogbo ìjọsìn tá a bá fẹ́ ṣe àfi ká ṣàfọmọ́ ẹ̀ fọ́lọ́run ọ̀nà tá a fi gbà ṣàfọ̀mọ́ ẹ̀ fọ́lọ́n oníkóyípẹ́ ọlọ́run bá nìkan torí ẹ̀ la fi ṣe a gbọ́dọ̀ torí nǹkan míì kí a fi ṣe a gbọ́ torí pa àwọn àǹfààní kan nínú àǹfààní ayé ká torí ẹ̀ sìn ìbáàdà ẹ̀rọ pọ̀lọpọ̀ lónìí tí máa ń ṣe ìjọsìn kárí mi kò ní jó gbádùn ń ṣe nítorí kán lè mọ̀ póun lòún máa ṣe gbogbo ẹ tí máa ń ṣe nǹkan torí pé kán lè mọ̀ pé òun lòun máa ṣe irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run nígbà ìjọsìn lọ́wọ́ rẹ̀ àbíbẹ̀ẹ̀kọ́ ń ṣe nítorí kán lè bá yín adégbègbè tó bá ń ṣe ìjọsìn nítorí kán lè bá yín kọ́dà bí wọn ò yín náà irú ìjọsìn bẹ́ẹ̀ ọlọ́run bá ò nígbà lọ́wọ́ rẹ̀ tó bá jásí pé ọlọ́run bá ò nígbà lásán ni kò bá sì dá o irú ẹni bẹ́ẹ̀ tó jìyà lálẹ́ kìyàmà anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ń sọ fún àwọn sọ̀hábà ó tó bá dọjọ́ àlè kìyàmà àwọn mẹ́ta kan ni wọ́n kọ́kọ́ mọ́ wá tí wọ́n ṣe ìdájọ́ nípa wọn wọ́n wá ní káwọn mẹ́ta yìí kàn máa wọnú ọlọ́run bá lọ. ẹni àkọ́kọ́ kí lòun ṣe kí lẹ́sẹ̀ rẹ̀ ẹni àkọ́kọ́ òun lẹ́nu tó jẹ́ pé ó ní ìmọ̀ nípa alukohan ètò wọn ń kọ́ àwọn èèyàn nímọ̀ nípa alukohan àbíká ká sọ pé ó nímọ̀ nípa ẹ̀sìn. ètò wọn ń kọ́ àwọn èèyàn nípa ẹ̀sìn àmọ́ àníyàn tí fi ń kọ́ àwọn èèyàn níjọ́ tí ń kọ́ àwọn èèyàn lè kọ́ọ́l àlìmọ̀ káwọn èèyàn bá máa pè ní háà lágbájá ìmọ̀ ń bẹ ní agbárí rẹ̀ àníyàn tí ń bẹ lọ́kàn rẹ̀ tí ń kọ́ àwọn èèyàn náà nìyẹn ẹnì kejì òun lẹ́nu tó já sí pé ń bóyá ẹni tó ní bùkátà so àfúnlówó pópó àsánú wọn ọmọ òrukàn àsánú wọn àwọn tí wọ́n tí wọ́n jẹ afún wọn jẹ kódà àwọn afẹ́ kọ́ mọ́sálásí ládùúgbò wọn abá kọ́ adá àmọ́ níyàn títí ń ná àwọn owó yìí nígbà tí ń na etí ń bẹ lánìyàn ni pé lóyún kọ́ọ́l Jawad kálíbà àwọn pé ní àlágbájá ah, ọlọ́rẹ̀ ni àníyàn yíyìn gan ní mẹ́lẹ́mẹ́lẹ́ ní ṣe gbogbo tí ń ṣe ẹnì kẹta òun lẹ́ni tó jẹ́ akíkanjú akin èèyàn òun náà ń lọ ń lọ bíbọ̀ rẹ̀ lórí àlámọ̀rí ẹ̀sìn kí wọ́n lè bá wọn pè lákínni irú ẹni báyìí wọ́n ní kó náà wọ́n lọ. ẹ wọ àwọn iṣẹ́ mẹ́ta tá a kà kalẹ̀ yìí àwọn iṣẹ́ tó yẹ pé ó lóore ó lóore ó lóore tá a bá mọ ládá bá fún kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ládá tó ní agbára ni àmọ́ kí ló fà á tí ládá yìí bọ́ fún wọn ládá yìí bọ́ fún wọn kò wá bọ́ fún wọn lásán wọ́n tún wá jìyà Ọlọ́run ọba àwa wò pé kí ló bá tán fi jìyà àwa sọ pé nítorí dáadáa tí wọ́n ń ṣe náà tó fi jìyà ìgbà tí wọ́n ń jìyà nítorí pé ó ṣe dáadáa ẹni tí wàá ṣe rárá ń kọjọ mọ́ ajá sí pé ńlá sọ fún wa pé àníṣe yẹn lè ṣe iṣẹ́ tí ó lo orí ọ̀dọ̀ Ọlọ́run ọba tó yẹ lómi á sọ fún àdìsí ànábì làkà fúnra yóò ẹlòmí ni abáṣọfẹ lómi á ah, à ń ṣe láyé láyé lálá ẹtún wá láwọ ná à ń ṣe láyé láyé lálá ẹtún wá níyàwó jẹ wá ẹtún wá ṣe rárá ń kọ kọ́dà ńgbà tí Abu Hurairah radiyallahu ta'ala anhu tó ka hadithi yìí tán Muawiya tó wà níbi tí wọ́n ti ń ka Muawiya wá bú ẹkún wọ́n ní kí ni ń pa á lẹ́kún ní amila ahulahi amilu àwọn eléyìí wọ́n ṣiṣẹ́ o wọ́n ṣiṣẹ́ dáadáa o tòun ti bẹ́ẹ̀ wọ́n tún jìyà a jẹ́ pé èèyàn lè ṣiṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ dáadáa lọ́dọ̀ ọlọ́run ọba àmọ́ èèyàn tún wá èèyàn sì tún jìyà lórí iṣẹ́ náà kí ló fà nígbà tá a bá ti lè ṣàfẹ́kù mọ́jẹ̀mú kan náà mọ́jẹ̀mú méjì yìí in tá a mọ̀ pé mọ́jẹ̀mú yìí pàtàkì ni kìí ṣe pọ́ lọ́wọ́ bò ní gbà lásán tó tún wá fi àjẹ́ lórí ẹ̀ ẹ wo anabi sallallahu alayhi wa sallam nígbà tí ń sọ nípa ìkọ́yàn ní alukuhani kẹrì ó ní ani khairukum man ta'allama alukuhan wa 'allama anabi lẹ́ni tó lóore nínú yín òun lẹ́ni tó kọ́yàn ní ìmọ̀ alukuhan tó mọ ìmọ̀ alukuhan wa 'allamahu ó tún wá fi kọ́ àwọn èèyàn anabi sallallahu alayhi wa sallam anabi lóore jù ìgbà tó ń sọ̀rọ̀ nípa ẹni tí máa ń náwó fáwọn èèyàn asáàì alàlárùmọ́là ẹni tí máa ń ran àwọn okó lọ́wọ́ almasakin àtàwọn aláìní kálímù já fi sabilillah ó dà gẹ́gẹ́ tí ń ṣe jìyà sójú ọ̀tọ̀ lọ́wọ́ bá ní so àwọn iṣẹ́ ládà yìí in tí ó yẹ kí wọ́n pàdánù rẹ̀ nítorí pé wọn ò sí nítorí tọ́lọ́wọ́ bá ní ọlọ́wọ́ á bí ẹnì kọ̀ọ̀kan nu wọn pé kí ló fà tọ́fìsì báyìí àwọn náà wà lọ pé ah, ní ìgbà táwọn ń ṣe láyé ìdí táwọn ọjọ́ ti lọ nítorí àsìkò pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run tó bá di ní ọ̀la ìwé ayé ni a ti bẹ̀rẹ̀ àwa tí a bá ń fẹ́ pè sí eré ètò bóyá a fẹ́ ràn á lọ́wọ́ a bá fẹ́ béèrè béèrè ẹ jẹ́ kó yá sí nọ́mbà yìí zero seven zero three five seven two zero nine eight six ibn ọmọ yamin sula ali usman bawa asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.